ìbọn lọ́tà odò máa bá wí. ọmọlá alágàbí adé mi abudulu kabiru bàbá mi ò ṣùgbọ́n kábíyèsí ọlọ́ta odò kábíyèsí ọlọ́ta odò. ọba aláǹlága tí ń jẹ́ kàmí lò ọlọ́ta odò ọlọ́ta ọba aláǹlẹ́gẹ́ kàmírù ọba aláǹlẹ́gẹ́ ọba aláǹlẹ́gẹ́ kàmírù ọba aláǹlẹ́gẹ́. ìbàgbàgbà tó lọ́ọ́ rí kò fẹ́rẹ̀ torí ayé ọmọ yìí ni mo jẹ́ Saheed lọ́jọ́ òde tènìyà mi ò fújì wá ní tó. ìyá mi àgbàlẹ́yẹ ẹlẹ́yẹ làbẹ́yẹlé. ajá kẹrẹ ajá ò mi ju bí mo ti ṣe rò. adákun àjọ ẹja kó yá mi ju bí mo ti ṣe rò lọ. ìṣẹ̀ṣẹ̀ ò wá bá ètùtù. wọ́n ṣòro ń ga wọ́n ẹwà bá ní ṣòro kọ́gbà o ìṣẹ̀ṣe o ọba ètùtù òṣòro nga lábà ìṣẹ̀ṣe o ẹwà bá ní ṣòro kọ́gbà o. Òwèrè ọba ìbà Ìgbò ìbà Ìgbò ọba Òwèrè ẹ̀wà bá ní ṣòro kọ́gbà o ìṣẹ̀ṣẹ̀ o ọba ètùtù ọba ìṣẹ̀ṣẹ̀ o ẹ̀wà bá ní. Thank you. àtẹ̀gbò ọba àtẹ̀là àtẹ̀là ọba àtẹ̀gbò bẹ́ẹ̀dìyẹ tọmọ rẹ̀ ayé o ìṣẹ̀ṣe o ọba ètùtù òṣòro nga ọba ìṣe. ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó sọ wá di èní ẹ kí ló tiẹ̀ ń pè ní ìṣẹ̀ṣe látìgbà tó ti bí wa ni àwa náà ti mọ̀ nípa nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe kí àwọn òyìnbó tó dé ẹ rí i pé àwọn màmá wa ló máa ń gbẹ̀bí ẹ rí pé bí ọmọ bá ń dàgbà ẹ rí pé ó ní àwọn nǹkan táwọn màmá wa àtàwọn bàbá wa máa ń ṣe kò sí pé eyín ń yọ ọmọdé lẹ́nu nítorí pé a ṣe ìṣẹ̀ṣe wa bó yẹ ká máa ṣe lọ́jọ́ ìnísìn a rí ọmọ tó yẹ pé eyín ń dà á láàmú a máa lọ ra oògùn òyìnbó a máa fún wọn èmi mo rántí pé ìgbà tí mò ń ra even bí mo yẹ wà kékeré mo rántí àwọn okùn tó so mọ́ mi lọ́rùn tó yẹ pé mi ò ní problem eyín. kábíyèsí aláìlúwa. mi ò ní problem pé mo fẹ́ rìn gan mo tètè bí mo ṣe rákò mo bẹ̀rẹ̀ sí rìn ṣùgbọ́n nísìnyí a máa rí àwọn ọmọ tó yẹ pé wọ́n kọjá ọdún kan gan wọ́n sì ń ra ọ̀hún lè dìde nítorí pé àṣe ìṣẹ̀ṣe wa ni o nítorí a dẹ̀ máa ń pe èdè kan a ní ìṣẹ̀ṣe làgbà ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbo la máa ń mu nísìnyìí àtún owó tó tún ju owó lọ la máa kó lọ sí chemist tá a máa lọ máa ra àwọn oògùn olówó ńláńlá síbẹ̀síbẹ̀ àtúpadà wá nígbà tí kìíní tí ò bá lè wò wá sàn àṣẹ tó wá padà wá sí ìṣẹ̀ṣe ọ ní nǹkan tẹ́ ẹ̀ ń wá lọ sí Sokoto ó wà lápò Sokoto yín o ẹ̀yin èèyàn mi èní yìí ó yẹ ká rántí ìṣẹ̀ṣe gbogbo nǹkan tá à ń wá kiri tá a máa lọ tá a máa lo kẹ́míkà nítorí àwọn oògùn òyìnbó yẹn kẹ́míkà pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n tá a bá wọlé a rí pé gbogbo wàhálà tá à ń ṣe lọ sí hospital tá a tún máa lọ máa kó àrùn tá a máa kó nǹkan mi wálé ó bẹ́tà ká tọ àwọn oníṣẹ̀ṣe wa lọ mo dẹ̀ tún wá fẹ́ bá àwọn oníṣẹ̀ṣe wa sọ̀rọ̀ àwọn kan wà tó yẹ pé irọ́ pọ̀ ẹ jọ nítorí ọlọ́run ẹ wà lára àwọn tí ẹ jẹ́ káwọn èèyàn wá gba ìṣẹ̀ṣe gbọ́mọ́ nítorí owó tẹ́ fẹ́ gbà kò tẹ́ gbọ́n ẹ wò ó kẹ́ ẹ tún wò ó ẹ má lé àwọn èèyàn wa síta. Si ẹ ṣe òótọ́ tẹ bá ṣe òótọ́ àwọn èèyàn púpọ̀ a máa wá sọ́dọ̀ yín ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe òótọ́ àwọn alálẹ̀ ìlú yìí gan á bá yín jà o ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá ṣe òótọ́ mo tún sọ lẹ́ẹ̀kan sí i àwọn alálẹ̀ ìlú ọ̀tà wọn á bá yín jà nítorí àìṣòótọ́ yín ó ti jẹ́ kí àwọn èèyàn wa kọ́ máa lọ wá ìwòsàn tí ó sí ìwòsàn mo wá fi àwọn alálẹ̀ ìlú yìí bẹ̀ yín o ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ ẹ máa ṣe òótọ́ o tó bá jẹ́ àgbo ni àìsàn gbà ẹ sọ òótọ́ kẹ́ ẹ bá ṣe àgbo kì í ṣe pé kẹ́ ẹ ní kó lọ mú ẹran wá o kẹ́ ẹ wá lòdù gbogbo fírísà yín lẹ́yìn pẹ̀lú ẹran. ẹ jọ nítorí ọlọ́run ojú ti là ẹ ṣe òótọ́ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o. ọba ńlá ńlẹ́gì ẹkùn two ọmọ ẹkùn tí ń fín torítorí ọmọ ẹkùn tí ń fín tùrùtùrù kábíyèsí ẹ bá mi ṣe kábíyèsí o lẹ́ẹ̀kan sí i kábíyèsí o lẹ́ẹ̀kan sí i kábíyèsí o. Kábíyèsí o.

nínú omi ara yín ẹ̀ ní rí dààmú nínú ẹ̀jẹ̀ ara yín ẹ̀ ní rí dààmú nínú egungun ara iṣan ara ẹ̀ ní rí dààmú ọ̀rọ̀ dààmú ò ní jẹ́ ti yín lórí ọmọ lórí aya ẹ̀ ní rí dààmú ẹ̀ wá jayé pẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọba tẹ́ ẹ̀rẹ̀ kárí ayé Èdùmarè ọlọ́run ọ̀run ọba èní ọba àná ọba ọ̀la ọba títí ayérayé ọba tí ń bẹ tí ó sì máa bẹ ọba ìṣèkànmákù ọba àgbènimádẹ́yìn ọba afúnimásírègún èdùmàrè ọlọ́run ọ̀run bàbá mi lágbára lọ́wọ́ ọlọ́run àní ṣọ̀fọ̀ yín. mò ń fi wákàtí àsìkò tí mo fi wà yìí mo fi ń sọ fún ọlọ́run pé mi ò ní ṣọ̀fọ̀ yín. láńlẹ́gẹ́ ẹkùn kejì mi ò ní ṣọ̀fọ̀ yín. kábíyèsí ẹni bá sọ wípé inú ń bí òun wọn ní bí ìgbín àfàyẹ ẹ̀kọ́ bí ìjàpá bá ṣu àfàyẹ ẹ̀kọ òwò òdùbúlẹ̀ lọ́lọ́ atáṣe ẹni bá sọ pé ipò tí ẹ wà yìí ó ń bí òun ọlọ́run bá bá mi sojú ẹ̀ dé ìlú ọ̀tàyà bá mi sojú ẹ̀ dé àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀tà wọn bá mi sojú ẹ̀ dé àdúrà yín á gbà àdúrà yín á gbà àdúrà yín á gbà tó ọba mi Olúkọ̀tún ẹ̀gbọ́n mi àdúrà yẹn á gbà ẹ dàgbà ẹ dògbò ẹ fọmọdé jẹ ẹ fagbà lo ayé wa ní sẹpìnyín o ẹ wà ní jẹkoro ẹ ní mọkoro a ṣe é ṣe fún yín ẹ ti là ẹ ti yè ẹ ní dẹni ẹ̀yìn á dáa fún yín kalẹ̀ á dá fún yín kalẹ̀ ọba mi àjànà àtẹlúfẹ́ àdúrà yín á gbà inú yín á dùn yín á ẹ dàgbà ẹ dògbò ẹ lòpò náà pẹ́ àlògbò àlòtọ́ nǹkan yẹn á dà kan yóò ní bàjẹ́ ẹ wà ní ṣòfò ayamọ́ ẹ dẹ̀ ní ṣòfò ọmọ ẹ wà ní fọ́ lójú o ẹ ní rọ lápá ẹ ní rọ lẹ́sẹ̀ á dáa fún yín á rọ̀ yín lọ́rùn ọba mi akọ́gun á dáa fún wọn nílé ọ̀ọ́ni rí dààmú lórí ọmọ ọ̀ọ́ni rí dààmú lórí aya ọ̀ọ́ni rí dààmú á ṣe é ṣe fún wọn wọn á wá dàgbà wọn á ti dògbò ọba olúkòsì á dáa fún wọn wọn á gbó wọn á tọ́ wọn á dàgbà wọn á dògbò tó àròbalógun bàbá àdúrà yín á gbà àdúrà yín á gbà ẹ ní dẹni ẹ̀yìn ẹ ní dẹni ẹ̀yìn ẹ wà ní ríkú ọmọ ẹ ní ṣọ̀fọ̀ ọmọ ẹ ní ṣọ̀fọ̀ aya á ṣe é ṣe fún yín á dáa fún yín ẹ̀kẹ́rin bàbá mi àdúrà yín á gbà ẹ̀ tọ́ mi pẹ́ ẹ̀ dàgbà ẹ̀ dògbò wọn kò ní ṣe yín ẹ̀ ní rógún àìsàn á dáa fún yín á rọ̀ wá lọ́rùn ẹ jọ mo fẹ́ kí àwa tá a wà níbí báyìí mo fẹ́ jẹ́ kí a gba àdúrà kan ẹ béèrè àdúrà náà. ẹ máa sọ fún ọlọ́run pé ní máa balẹ̀ ayé mi jẹ́ ọlọ́run má jẹ́ ń bá pàdé. lápáńpá ẹ̀dá ọlọ́run má jẹ́ ń bá pàdé. àṣẹ ọlọ́run ọba àṣẹ ọlọ́run tó ọ̀rọ̀ ò ní pọ̀ àwa oníṣẹ̀ṣe àwa eléégún àwa àwa olùkọ́ bàbá àwa tá a jẹ́ gbogbo oníṣẹ̀ṣe pátá àdàfẹ́ nìkankan wa o àdàgbà àdògbò aṣọ ọdún ọdún yìí àṣẹ mi àdẹ̀nirógun ẹjọ́ ànírógun ọ̀ràn mo fẹ́ bára wa sọ̀rọ̀ àwa oníṣẹ̀ṣe pàápàá oníṣègùn ẹ gbọ́ ohun tí ọlọ́tà wí fún wa. wọ́n ní ká ṣòótọ́ nítorí ohun tá a gbé dání. àṣẹ ń tẹ̀lé dùnmọ́ rẹ má bínú ó máa ń wá sí mi lẹ́nu. onika ṣe o tóka ṣe o dodo ẹ ma ba ise yi je wa ẹjọ o deele keji ti mo n so oro naa e je ka ṣe o to ka ṣe o dodo to baje pe ori lo n fọyan to n bagbe wa so do e ṣe àgbo orí tó jẹ́ òótọ́ kò fún lò tó bá jẹ́ inú ni ó bá ń rùyàn ṣe àgbo inú fún ibi tí wọ́n bá ìṣègùn dé lẹ́nìí ìtọ́jú àwọn òpùrọ̀ wọ́n sì fẹ́ bà ìlú Nàìjíríà jẹ́ pàápàá ìlú Ọ̀tà tá wà yìí ẹlòmíì á gbé ejò sílé a máa fi ejò a máa fi dá àwọn èèyàn àwọn èèyàn lóhùn a máa fi ṣẹ̀rùbà wọn ìwọ ò gbé ejò ejò ṣègbè sílé o ò ṣe gbé gbàdú ó wá jẹ́ ejò tí ó gọ̀ ejò gbàgbà fùfú àti mánúmánú àṣẹyìntẹ́lẹ́dùmarè ẹ ṣòótọ́ ó ní ká ṣòtítọ́ ká ṣòdodo ẹni ṣòótọ́ ni mọ́lẹ̀ gbé ẹ finú kan ṣe ẹ finú kan kẹ́ fi ṣe iṣẹ́ yìí ẹ farabalẹ̀. ká fi òótọ́ àtòdodo ká fi ṣe oríṣiríṣi idán là ń rí ó dé lẹ́ẹ̀kejì tí mò ń bára wa sọ̀rọ̀ yìí ẹ yé rọ pa fáwọn ọmọ ẹ̀dá ẹ parọ́ fún ọmọ ẹ jẹ́ gbàgbọ́ pé yes oògùn wà ewu bẹ igbó sì ń bẹ àṣẹyìntẹ́lẹ́dùnmarè àwa tá a jẹ́ ajípabì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fara wa mọ́ra nínú oníṣẹ̀ṣe ẹ má jẹ ká tara wa nù á dá fún wa á rọ̀ wá lọ́rùn nǹkan wa dáa nǹkan wa ò ní bàjẹ́ kábíyèsí kábíyèsí kábíyèsí o ó pe irun rùn ìwọ̀n. ìhun ni màá ń ni o bàbá ìhun ni ìhun ni màá ń ìhun ni ìhun ni màá ń ni o bàbá ìhun ni ìrúnú màá ń ni a kì í fẹ́ẹ́rù mọ́lẹ̀ àìfìyànrìn ìmàrò àìfàpáàdì ìmọ̀ràn ẹni o ajá olórí gbàgbó kan irun ni irun ni màrún ni. àgbà aláyé àgbà lọ́run aláyé o àgbà lọ́run ìwéré ìjẹ́jẹ́ ìwéré ìjẹ́jẹ́ olúwa mi kàṣà ìgbà ìbà ìbàbá ìbà ìyèyé ìbà pa ìbà adáṣọ màmáró. ó wá yọ ẹ lọ Mr Music tipátipá láríyá ti máa ń ṣàn tó bá ti dé níbikíbi worldwide ayé ti mọ̀ àlàmọ̀ kan ló kù tó jiyàn sí. hello Mr Music tipátipá lárí àti mansion tó bá ti dé níbi kíbi worldwide ayé ti mọ̀ àlàmọ̀ kan ló kù tó jiyàn sí. gbọ́dọ̀ mọ wàhálà ẹ̀ màmá mi. ràkúnmí dẹrù ó gbẹrù ẹdìyẹ lòún fẹ́ gbé àṣàdá ní wáyé ní iná fi ń jókòó ràkúnmí dẹrù ó gbẹrù ẹdìyẹ lòún fẹ́ gbé àṣàdá wáyé ní iná fi ń jókòó. ràkúnmí dẹrù gbẹrù ẹdìyẹ lòún fẹ́ gbé àṣàdá wáyé ní iná fi ń jókòó ràkúnmí dẹrù ọgbẹ́rù ẹdìyẹ ló ń fẹ́ gbé àṣàdá ni wáyé ni iná fi ń jókòó. báwo lẹ̀ wọlé àná mi ọmọ mi.

Enough in Joko. àṣàdáni wáyé ni iná fi ń jókòó kí lòjò fi ń rọ̀ àṣàdáni wáyé ni ràkúnmí dẹrù ó gbẹrù ẹdìyẹ ló ń fẹ́ gbé àṣàdáni wáyé ni iná fi ń jókòó. àṣàdáni wáyé ni iná fi ń jókòó kí lòrùn fi ń ràn àṣàdáni wáyé ni ràkúnmí dẹrù ó gbẹrù ẹdìyẹ ló ń fẹ́ gbé àṣàdáni wáyé ni iná fi ń jókòó. àṣàdá ni wáyé ni iná fi ń jókòó kí ni rí fi ń sẹ àṣàdá ni wáyé ni ràkúnmí dẹrù ó gbẹrù ẹdìyẹ ló ń fẹ́ gbé àṣàdá ni wáyé ni iná fi ń jókòó. àṣàdá ni wáyé ni iná fi ń jókòó kí lóṣù pàfimọ́lẹ̀ àṣàdá ni wáyé ni. làkúnmí dẹrù ó gbẹrù ẹdìyẹ ló ń fẹ́ pé àṣàdá ní wáyé ni iná fi ń jókòó. ọmọ fẹ́rẹ́ mi ọ̀rọ̀ àkùn súnmọ́ bí. ọmọ fẹ́rẹ́ mi kamaru. ọmọ bá àárẹ̀ òsì bí ni. àṣàdáni wáyé ni iná fi ń jókòó kílò ṣùpá fi mọ́lẹ̀ àṣàdáni wáyé ni làkúmí dẹrù ó pẹ́rù ẹ̀dìyẹ ló ń fẹ́ pé àṣàdáni wáyé ni iná fi ń jókòó. alábọ̀dé àpàtàkù ìrú akọrin bíi ẹni gbígbá orin tó sọ gbálágùn gbàlágùn. ọ̀tà ṣáláṣáwá sínú mi ìta ẹ̀pẹ́ ń bọ́. ìbà fọlọ́n lẹ́kẹ̀ lẹ́rù máa rè ìbà láwùjọ ṣẹ̀dá dandan ló fi jẹ́ pé dandanà mi ọ̀rọ̀ ọlọ́run lọ́kẹ́ Ẹlẹ́dùmarè kò mọ̀ nínú aláìṣẹ́ sídánbí ṣáìdì ṣáìdì òṣùpá. ìbọn lọ́tà odò màmá mi. amúdúlé kábírù bàbá mi ò ṣùgbọ́n kábíyèsí ọlọ́ta odò kábíyèsí ọlọ́ta odò. ọba ńláńlá kẹ́tí ń jẹ́ kábírù ọlọ́ta odò ọlọ́ta ọba láwọn lẹ́gẹ̀ẹ́ kábírù ọba láwọn lẹ́gẹ̀ẹ́ ọba láhùn abiru àbírò ọba láhùn lẹ́gẹ́. ìbàgbàgbà tó lórí kò mẹ́rin torí ayé ọmọ yìí ni mo jẹ́ sáyidi ìrìnàjò òde tènìyàn mi ò fújì wá dé tó. ìyá mi àgbàlẹ́yẹ ẹlẹ́yẹ làbẹ́yẹlé ajákẹ́rẹ́ ajó nìyẹ́ mi ju bí mo ti ṣe rò adákun àjọ ẹja kó yá mi ju bí mo ti ṣe rò lọ ìṣẹ̀ṣe ò wá bá ètùtù kòṣòro ń ga wá bá ìṣẹ̀ṣe ẹ̀wà bá ní ṣòro kọ́gbà o ìṣẹ̀ṣe ò wá bá ètùtù kòṣòro ń ga wá bá ìṣẹ̀ṣe o ẹ̀wà bá ní ṣòro kọ́gbà o. òwèrè ọba ìbà ìgbò ìbà ìgbò ọba òwèrè ẹwà bá ní ṣòro kọgbà o ìṣẹ̀ṣẹ̀ o ọba ètùtù ọba ìṣẹ̀ṣẹ̀ o ẹwà bá ní. Thank you. àtẹ̀gbò ọba àtẹ̀là àtẹ̀là ọba àtẹ̀gbò bẹ́ẹ̀dìyẹ tọmọ rẹ̀ ayé o ìṣẹ̀ṣe o ọba ètùtù òṣòro nga ọba ìṣẹ̀ṣe ẹ̀wà bá níṣòro kọ́gbà o. mọ̀ kò ṣe mú wọlé ọmọ wa mọ̀ mọ̀ kò ṣe mú wọlé. ọmọ wa mọ̀ mọ̀ kò ṣe mú wọlé ọmọ wa mọ̀ mọ̀ kò ọmọ ló ń wọlé ẹ̀ ẹ̀ yá ìyá mi àgẹ́ ẹ̀ yá ìyá mi àgẹ́. bóṣù bá fáwọn abiyamọ. Wàgùn wa máa fáwọn abiyamọ. Mo yí ká ọ̀tún yìí tòsí káyẹ̀lẹ̀ yẹ mí bí ṣe fẹ́. Mo gbóṣù bá fáwọn abiyamọ. Wàgùn wa máa fáwọn abiyamọ. Mo yí ká ọ̀tún yìí tòsí káyẹ̀lẹ̀ yẹ mí tọ́ba mẹ́jọ mi wá sàbíàmọ tọ́ba ṣèké mi fẹ̀yìn àbíàmọ asápamọ yìí ṣá lóṣùpá kò yẹ ká tún lè tún nà mọ gbogbo ṣùpá fẹ̀yìn àbíàmọ ẹ má jà má jà bí pàgọ́ wa máa fẹ̀yìn àbíàmọ òyìnká ọ̀tún yìí tó sí ayé lè ọ̀rọ̀ yà ó ṣe ṣeré alama ọ̀rọ̀ yà ó ṣe ṣeré alama ìyanu ìyá mi ò ní gbogbo ayé ìyanu ìyá mi ò ní gbogbo ayé gbogbo ẹni bá kàn mí nù ẹ gọ̀gàn láyé asú ẹni bá kàn mí nù ẹ gọ̀gàn láyé asú. wọ́n yá gbogbo ọmọ láàrin kúrú ìbí ẹ̀ bá mi kà ẹ̀ mọ̀ ẹ̀dùn. gbogbo ọmọ pàtàkì ẹlẹ́mọ̀ ilé ìyá mi adúlójú adúlẹ́nu àmàgbàsọ̀lẹ̀ wọ́lọ́mù wọ́lọ́mù tọ̀tà kan má sọ̀kò làṣáá ay, ìyá mi ni o ay ay, ìyá mi ni o ay, ìyá mi ni ẹ má sọ kò Ay ẹyẹ ìyá mi ni ay ay ìyá mi ni o ẹyẹ ìyá búra mọ̀mọ́dé àwọn olùpẹ̀bẹ̀ o àwọn olùpẹ̀bẹ̀ bẹ̀rù rárá. ìbò pọ́lé ààrẹ ẹrù má sọ eh, ààrẹ ẹrù má sọ ìbá tẹ́rí péjì èjì òwúrọ̀ ẹ má sọ kò láṣà ẹyẹ ìyá mi nù ẹyẹ ìyá mi nù ẹyẹ ràkúnmí dẹrù ó gbẹrù ẹ̀gbọ́n lòun fẹ́ pé àṣà dání wáyé mi iná fi ń jókòó ràkúnmí dẹrù ó gbẹrù ẹdìyẹ ló ń fẹ́ pé àṣàdá ni wáyé mi iná fi ń àṣàdá ni wáyé ni iná fi ń jókòó kí lòjò fi ń ràn àṣàdá ni wáyé ni àkúmídẹrù ó pẹ́rù ẹdìyẹ ló ń fẹ́ pé àṣàdá ni wáyé mi iná fi ń àṣàdá ni wáyé ni iná fi ń jókòó kí lòrùn fi ń ràn àṣàdá ni wáyé ni ràkúmídẹrù ó pẹ́rù ẹdìyẹ ló ń fẹ́ pé àṣàdá ni wáyé mi iná fi ń jókòó. ni wáyé ni iná fi ń jókòó kí ni rìfíùsà ẹ̀ ni wáyé ni làkúmí dẹrù ó gbẹrù ẹdìyẹ ló ń fẹ́ gbé àṣàdáni wáyé ni iná fi ń àṣàdáni wáyé ni iná fi ń jókòó kí lòṣùpá fi mọ́lẹ̀ àṣàdáni wáyé ni làkúmí dẹrù ó gbẹrù ẹdìyẹ ló ń fẹ́ gbé Asada wáyé ni iná fi ń orin aborin bá ti di ìfújì àbòrí ti wọlé kanlẹ̀ láti fẹsẹ̀ ta o mo ti ṣàṣìyọ́ wọlé kanlẹ̀ láti fẹsẹ̀ ta o ọmọ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn òṣùpá láyé fẹ́ gbọ́ ṣàkùṣàkùdà. máa ṣàpàtà àlè tó fún mi. ti máa ń gbìyànjú. iná mi tọmọdé tàgbà wá sọ pé mo mẹni tó ṣeré yẹn èmi kankan wọn ní fẹ́ lómi ṣe mí èmi kankan lèmi wọn ní fẹ́ lómi ṣe mí. àdìbá. tí má tí má rẹ bá ti má gbìdá mi tọmọdé tàgbà wá sọ pé mo mẹni tó ṣeré yẹn èmi kankan wọn ní fẹ́ lómi ṣe mí èmi kankan lèmi wọn ní fẹ́ lómi ṣe mí àyọ̀bá má ṣe tàbí ṣùgbọ́n sọ́rí wá òṣùpá ọba orí ti dé. ẹ máa ná yẹn fi everybody sílẹ̀ everybody sílẹ̀. sàrídàn bí ní pèdè tó lárinrin òṣùpá ọba ó wáyà ká dúró kábà kábùrín kábà kábàkábà kábàkábà tí sẹ àkàbọ̀ lè pẹ́ kága ọlọ́run ló gbé ní ga kádọ̀ balẹ̀ fúnra rà o kò sọ pé ká máa ga olórí là ń gbórí. àní sáká má ṣe tàbí ìṣùmọ̀ sọ́rin wá òṣùpá ọba orin ti dé. ṣàyìnà ń bí ní pèdè tó lárinrin òṣùpá ọba. ẹ mọ bó ṣe ń lọ nígboro lọ́wọ́ ìṣàtúrà dynamism àtúrà rẹ́kọ̀dù tuntun ní ṣàwárí pé tó ń bọ́ lẹ́nu mi ó nẹ̀gbà ohun tó ń bọ́ lẹ́nu mi ó nẹ̀gbà. dídẹ fún mi ní ṣàkúṣàkú. ohun tó ń bá lánàá mi ó nà gbà ohun mi ó